owó ṣe máa bọ owó ṣe máa bọ nàìjíríà tó wá ṣe àti bó tẹ̀ wá ti sá lọ. Báwo ká náà kọ́ lọ sínú bọ̀dé tó ìkọlọ̀ dalẹ̀ ní ìjọba bẹ́ẹ̀ go to one remote village and take over the place one ten. Thank you àwọn ipo àwọn ní boko haram ní weapon. i dey see as i dey see wey dem carry me make dem make dem share this story okay na this working talking wey dem see. funny enough i know this man that time in abiola yẹn. Eh?